إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́run bá wa àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún aṣíwájú wa nílùú muhammad sallallahu alayhi wa sallam inṣàlá wa ti máa tẹ̀síwájú pẹ̀lú àlàyé sira sahih muslim. afáàní báàbù isra bi rasulillahi sallallahu alayhi wa sallam ila samawat wa fardi salawat. wọ́n ní eléyìí náà ní ojú ọ̀nà tó ń sọ nípa al-Isra wal-Mi'raj ìrìn àjò tí a nàbọ̀ wà Muhammad sallallahu alayhi wa sallam ìrìn àjò tí wọ́n mú rìn lọ sí sámà wa fardu salawat bákan àti ìṣe irun kíkí ní ọ̀ràn àyàn níbi tó ti bẹ̀rẹ̀. قال الإمام مسلم رحمه الله حدثنا شيبان بن حروق حدثنا حماد بن سلمة حدثنا ثابت ثابت البناني عن أنس بن مالك رضي الله عنه حديثي وني أخوى أنس بن مالك رضي الله عنه òun ni ó gbà wá anna rasulullahi sallallahu alayhi wa sallam omi òṣìṣẹ́ ọlọ́run sọ wípé paul òtítù bil buraq ó ní wọ́n gbé al buraq wọ́n mú wá fún mi kí ni al òun náà ní dábàtún abiyan torí ọkọ̀ ìṣùbà wọ́n ní òun náà ni ẹranko kan tí ó gùn ó tóbi kọjá pẹ́tẹ́pẹ́tẹ́ ogun ó tóbi ju kọjá pẹ́tẹ́pẹ́tẹ́ kọjá pẹ́tẹ́pẹ́tẹ́ ìyẹn ni tó tóbi ó dẹ̀ gùn àmà àlùfáà dọ́ńkì tó ní ẹranko yìí nígbà tí wọ́n mú wá òun rí pé ó funfun látòkè délẹ̀ ó dẹ̀ gùn ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ó ní ọ̀rọ̀fìtùwò olóhùn gùn ata àtàìtù bẹ́ẹ̀tẹ̀ lọ́sibẹ̀ títí tó ń fi dé bẹ́ẹ̀tẹ̀ lọ́sibẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ ogun ẹranko yẹn àlùbọ́rọ́ títí tó fi dé bẹ́ẹ̀tẹ̀ lọ́sibẹ̀ àti mọ̀láìkà tí ó ń mú un lọ. ọ̀rá onífún mọ̀dà kọ́lùkùn mọ́sídà onílẹ́yìn náà òun wọ mọ́ṣáláṣí ìyẹn báyìí tó máa ń gbé ní Jerusalem fasọ̀láìkì sí ìyọ̀ká àtàyè olóńgbéra ká méjì fún màkàrọ̀jì lẹ́yìn náà òun wá jáde. فجعل جبريل عليه الصلاة والسلام بإناء من خمر وإناء من لبن ولي جبريل ولي وبعد بي بيقوف بيجي إكان خمر لوانه ọtí ìkejì لمن ló wà ní وني náà ní wàrà ó ní àpapọ̀ lẹ́mọ̀n òun ìkọ́pà ìkọ́pà èyí tó jẹ́ àdámá natural drink òun ni òpèlè tó máa ń àròjọ àròjọ bínà ìdá sàmà ó ní lẹ́yìn náà ìdílé ló bá ní àwọn ọmọ ọgbọ́n sọ́mọ lọ òun wà lórí ẹranko àlùbọ̀rọ̀ yẹn ni àwọn bá ń gbọ́n sọ́mọ lọ. فاستفتح جبريل فقيل من أنت ثم كان جيل سما فوقه جبريل با tọrọ ìyọ̀ǹda láti wọlé ìsàmpáhá oní kí wọ́n ṣí ojú ọ̀nà káwọn wọlé. tó fàfihàn mọ̀nà àǹtà wọ́n nípa nìyẹn àwọn tí wọ́n jẹ́ قال جبريل جبريل ني آه قال جبريل قالوا جبريل ني وانا ومن معك قالوا وقالوا قال محمد قل محمد وقالوا صلى الله عليه وسلم يعني كي tọ́ba sọ yìí pé sánmà àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje àwọn sàmáwáàtì wọn ní àwọn tí wọ́n ń ṣọ̀rọ̀ nínú àwọn màláíkà ìjọ wípé wọn àní jẹ́ káwọn èèyàn tí wọ́n kọjá ibi tí òye tí wọ́n kọjá kò sí bóyá fẹ́ fòtò wọn àní jẹ́ kọjá ibi tí òye kò kọjá ọmọ ìdí ènìyàn náà wò lè kò kọjá ibi tí òye kò kò kọjá kò láǹfààní ẹ̀ ṣùgbọ́n tó fi pé mission tí jìbìrì tó gbà òun ní pé kó mú ànábì lọ ọlọ́run sallallahu alaihi wasallam tó nígbà tí wọ́n dé sánmà àkọ́kọ́ a rí ilé táwọn yìí ní kurukuru sánmà ni tó kurukuru sánmà yìí aeroplane náà máa ń wọnú ẹ̀ tí ó dé sàkíyà láàrin rí ló wọnú kurukuru kò tí ì dé èyí tó jẹ́ sánmà àkọ́kọ́ gangan torí ìsáfàá jìbìrì jìbìrì gbẹ̀yọ̀dá láti wọnú sánmà àkọ́kọ́ wọ́n ní ta ni ẹ o o alówà pẹ̀lú ẹ oní Muhammad ọkọni bóyá ìfàmì ilé yìí wọn bẹ lọ́wọ́ Jibril tí wọn ní wá ní tí wọn ránṣẹ́ sí ni ọlà ọdí bóyá ìfà ilé yìí oní bẹ́ẹ̀ ni wọn ránṣẹ́ sí ni àfúsí hàlánà oní wọn ṣí sánmà àkọ́kọ́ fún wa fáyidà ánàbì Adam olóhùn wọlé báyìí ló ń bá rí nàbíyìlá Adam aleyhi salatu wa salam farahaba bíi ó kí mi káàbọ̀ wàdá àlì bi khair ó ṣàdúrà fún mi dáadáa. ثم عرج بنا إلى السماء الثانية oníbẹ̀rẹ̀ jibril ní àwọn máa lọ sọmọ ẹlẹ́kejì ìgbà tó gbé òun bọ sọmọ ẹlẹ́kejì lọ pàṣípàṣá jibril bàtà wọn dé sọmọ ẹlẹ́kejì ó tún sọ̀rọ̀ yọ̀ǹda láti wọlé kí ìlànà àǹtà wọn níta ní o kọ́lá jibril ó ní jibril ní kila wọn máa máa àgbà tani wà pẹ̀lú ẹ̀ kọ́lá muhammad ó ní muhammad ni ọ̀pọ̀lọpọ̀ ìfà ilé yìí ṣé wọ́n ń kó máa bọ̀ ni ọ̀là náà ń pọ̀lọpọ̀ ìfà ilé yìí bẹ́ẹ̀ ni wọ́n ní máa bọ̀ ni onífàkúsí halana wọ́n ṣí géètì fáma kejì fún wa onífàdídà ana bìbìnà ìlkọ́ọ̀là isa bin mariam wàyáhíà wọn zakariya oníkẹ́yìn òun rí anábìwá isa alayhi salatu wa salam àti Yahya ọmọ Zakariya salawatullahi alayhima farahaba wa da'wa li bi khair àwọn méjì wọ́n kí mi dáadáa wọ́n lè ṣàdúrà fún mi ثم عرج بي إلى السماء الثالثة جبريل وكيوم لو سمع إلى كتا فاستفتح جبريل ló bá tún báyọ̀dá láti wọlé wọn ní mọ́ni àǹtà ká ní oní jibril ni o alówà pẹ̀lú ẹ̀ oní muhammad ni ṣé wọ́n ní ọmọ bọ̀ ní orí bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ bọ̀ ní ẹ̀. fàmùtì hàlànà oní wọ́n ti bẹ́ẹ̀ fún wa fàyínà ànábì Yusuf oní bẹ́ẹ̀ ni mo rí ànábì Yusuf àlejò sọlá àtúwọ̀sọlá oní ìdáhùn àkọsílẹ̀ ti àṣàkó ìkókò ó ní òun rí gẹ́gẹ́ bí ẹni tí ó rẹwà gan-an yẹn ni wípé ìdajì ẹwà tí gbogbo ọmọ ẹgbẹ́ ènìyàn ní gbogbo yẹn pátápátá ó ní ara aláwí yusuf ló wà alayhi salatu wa salam arọ́kàbà wàdà àdìlí ibi xayọ̀ olóòtú ewu dáadáa òun náà dẹ́ ṣàdúrà fún ọ̀hún tó máa àrọ̀jà bí dínà ilẹ̀ sàmà àrọ̀bíà ó láwọn wá tó kúrò sí ìlọ sọ́mọ ẹlẹ́kẹrin sàkàkà jìbìrì ìl màtàdà kọ́lá jìbìrì ìl wọ́n máa ń ká kọ́lá muhammad ìfẹ́ tuntun ṣẹlẹ̀ ani jibiliru ni alówó pẹ̀lú ẹ muhammad sallallahu alayhi wa sallam sani wọn bọ ní orí bẹ́ẹ̀ àtúntì àlànà oníwọ̀n ṣí dé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún wa fàyìlà anabi idris olóhùn bá nabiyullah idris alayhi salatu wa salam òun bá níbẹ̀ sọmọ ẹlẹ́kẹ̀ ló sọmọ ẹlẹ́kẹ̀ rin tó arọ́hàbà wàdáà ní ìkọyọ̀ ó kí wa dáadáa ó bẹ̀ ṣàdúrà fún mi. قال الله تعالى أنا بوقع آية إبليس ورفعناه مكانا عليا أني إبليس يي ọlọ́run sọ fún mi wípé òun gbé sí ipò tó ga warafa'nahu makanan 'aliyya ó gbé sí ipò tó ga tí ìbá ṣe hadithi tó yẹ ká mọ̀ wípé nàbíyìí náà Idris alayhi salatu wassalam ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ló wà ìtàn tí wọ́n pa fún wa ni wípé inú àlìjánná ló wà kílẹ̀ ló ló wà àlìjánná wọ́n ní bíbélì ó mú un lọ síbẹ̀ pé ìwọ náà wá wo bálìjánná ṣe rí nígbà tó dé inú àlìjánná ló wò ráùndì tó bá ní kí àwọn ọmọ rẹ̀ jìbìlì ní fáwọn ọmọ lọ ó ní Idris alayhi salatu wassalam ló bá fi ẹsẹ̀ kan bàtà rẹ̀ ló bá bọ́ ọ́ lẹ̀ nígbà tí wọ́n dé ta ló bá sọ fún jìbìrì pé a òun ti gbàgbé bàtà ẹsẹ̀ kan ló bá padà sẹ́yìn jìbìrì bá ń dúró ní ta ló bá wọlé ló bá jókòó lẹ̀ ló bá gbọ́ta wọn jìbìrì sọ̀sọ̀sọ̀sọ̀ ìgbà tí ó wọlé ó rí i pé a ó yá ká máa lọ láyé òun jáde ń bímọ wọn ní jìbìrì wọ wọ wọ wọ jìbìrì bá ti àlọ́ àti èrè ọlọ́run ẹrú rẹ pé ní kí n mú wá sí àlùjáde náà olóhùn jáde mọ́ ọ ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ fàánáhù màkánà nàálíyà eléyìí ìtàn tí kò lọ ní irọ́ ńláńlá ó dà ní wọ́n pa mọ́ anábíwá ìdẹ́yẹ sàlẹ̀ ìsọ̀rọ̀ sàlám yóò fọlọ́run fún ní ipò tó ga ìyẹn ò túmọ̀ sí pé oúnjẹ ńlọ àlìjáná tó àwọn tí wọ́n ń sọ ìtàn yẹn wá sọ yìí pé di ní anábíwá ìdẹ́yẹ oṣù wà nínú àlìjáná láà ìtàn yẹn ò rí bẹ́ẹ̀ tó nínú hadith yìí nísìnyí alábìyí ká mọ̀ wípé òun pàdé rẹ̀ ní sọ́mọ ẹlẹ́ẹ̀kẹrin radiyallahu anhu alayhi salatu wassalam thumma arja bina ila sama al-khamisa ọlọ́run bá gbéra wọ́n ti sọ́mọ ẹlẹ́ẹ̀karùn-ún Jibril sọ̀rọ̀ yẹn láti wọlé wọ́n ní ká ní olórí Jibril náà ni àlùwà pẹ̀lú ẹ̀ oní Muhammad tí wọ́n ránṣẹ́ sí ni oní bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí ni ó ní fàyìlà fàyìlà ana bí Harun ó ló bá rí ànábì Harun alayhi salatu wassalam farahaba wàdáhà ní ibi khair òun náà ṣàdúrà fún mi ó fi mi dáadáa lẹ́yìn náà àwọn lọ sọmọ ẹlẹ́ẹ̀kẹfà pàṣípàṣá jìbìrì jìbìrì ìfọyọ yóò kọrọ yàn náà láti wọlé alówà pẹ̀lú ẹ Muhammad náà wọn fún yẹn láti wọlé ó ní fàyìlà ana bí Musa alayhi salatu wassalam sọmọ ẹlẹ́kẹ̀fà lòun rí anábì musa alayhi salatu wassalam parọ́ abawada alayhi da khair òun náà kí mi dáadáa bẹ́ẹ̀ ni ó tọrọ àdúrà fún mi ó láwọn lọ sọmọ ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ìgbà tí wọ́n ṣe sọmọ ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ó ní òun bá rí anábì wa ibrahim alayhi salatu wassalam musnidan zahrahu. إلى البيت المعمور إني أفيد في البيت المعمور وأنت عارفين أنا أفيد في البيت المعمور وأنت لو تدري وحانية وأنا نبي الله إبراهيم أنا نبي إبراهيم عليه الصلاة والسلام وأنا بيت المعمور فإذا هو يدخله كل يوم سبعون ألف ملك ولو مؤيدين إذا سبعون ألف màláìkà ni wọ́n máa ń wọ baitul ma'mur wọ́n á wọ wọ́n á jáde wọ́n bá ti jáde láyà òdúnà ilé yìí àwọn èèyàn ò ní padà sílẹ̀ mọ́ another seventy thousand ni ó tún wọlé ó ní kúlà yà ó ní bó ti ń ṣe lójoojúmọ́ nìyẹn subhanallah tó pé adájú màláìkà òǹkà àwọn pọ̀ ju òǹkà àwọn èèyàn lọ. This seventy thousand màláìka máa ń wọnú albaitul ma'mur ní sọ́mà kejì lójoojúmọ́ tí wọ́n jáde táwọn ẹ̀yẹn ò padà sílẹ̀ mọ́ àwọn french màláìka ni wọ́n tún wọlé á ah, subhanallah òǹkà wọn pọ̀ ju òǹkà wọn ẹ̀dẹ́ ènìyàn lọ. ó ní kúlùmọ̀ záhàbà bí sọ́mà ẹlẹ́kejì náà ti wá dé ìgbà yìí kò sí sọ́mà ní ìmọ̀lẹ́yìn sọ́mà ẹlẹ́kejì méje náà ni ó ní súnmọ́ dáhàbà bí ilà sídrọ́sì mùtáhà ló bá mú òun lọ sí igi táǹkì ní asídrọ́sì mùtáhà ó ní fàyídà wọ́rọ̀ kó ha òun rí ní sí igi yẹn ọlọ́run sọ nípa igi yìí àbí iná alukur'an sídrọ́sì mùtáhà ìdáhà jannatul ma'wa mùsùlùmí nàìjíríà ọlọ́run rí sí igi yẹn àwọn ewé rẹ̀ ó ka àgbáni kíyàlà wọ́n dà gẹ́gẹ́ bí etí elephant bí àwọn ewé yẹn ti tóbi ẹ́ wọ́n dà gẹ́gẹ́ bí elephant ó ní àwọn èso ńláńlá òun náà ni ó wà ń bẹ̀rẹ̀. oyin fa alfa lọrun ìlàyà bàtà wọn ní sùdúrọ́tò mọ̀ntàhà ó ní ọlọ́wọ́n bá àlejò ọlá ni ó fún mi ní wáhàyè mà áwòhá fàfàmọ̀lọ́ àlàyé àǹtí na sọlá àtàǹtì kúlì yẹ́wọ́n wà láìla nínú hadith mi jìbìrì àlejò ọlọ́sọ̀rọ̀ ó sọ fún ànábì pé ọlọ́run ní mú ẹ wá o àwọn ò kọjá yíba ẹ̀ ń ti wa kò jìbìrì padà ń tiẹ̀ láti ṣe dúró sí ìgbọ̀ntàn ààrẹ. So olóyè àwọn lọ ọlọ́run ní ìfọ̀ ẹ̀wà mo ti jíṣẹ́ ẹ̀fẹ̀ àwọn tí ń kọjá mi tó ń padà àlẹ́bí wa rìn lọ ó kàn rìn lọ náà ni tó onígbà tó ń rìn lọ òun rí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ lòun rí ìmọ́lẹ̀ yẹn ni ó ti wá ń gbóòórùn tọ́lọ́mùbá sọ̀rọ̀ directly sallallahu alayhi wa sallam torí ẹ̀ nígbà tó dé wọ́n béèrè wípé ṣé o rí ọlọ́run ṣé o rí ọlọ́run ó ní nóòrò ìmọ́lẹ̀ ni mo rí àárọ̀ ló ti fẹ́ rí ó ní mọ́lẹ̀ ló ń rí so àwòhá ìlàjà wọn kò ní wáyé afárọ̀dọ̀ àdáyà hamsina salata ìkúndí yàwó ni wọn là yìí la wọn ní ká máa kírun fífì lójoojúmọ́ irun fífì fanazaltu ila musa onígbà tí mo wá bọ́lẹ̀ òun wá dọ́dọ̀ musa sẹ́mu pé ibrahim ló wà ní sọ́mọ ẹlẹ́keje musa ń bẹ ní sọ́mọ ẹlẹ́kẹfà òun wá dọ́dọ̀ musa àkọọ́lá musa bá ní máa fara dọ̀rọ̀ musa àdá òun mọ́tòkà tí ọlọ́run ṣe ní ọ̀rọ̀ yẹn lórí ọmọ rẹ̀ ilẹ̀ muhammadu rasulallah kúrúkú hamsina salata ó sọ fún pé òun fifty olè irúgbìn ìlà rọ̀bì kàpàrà fọ́dọ̀ ọlọ́run rẹ̀ fàtàlù hùtà ní kọ́lọ́run ṣe ní kúkú yẹ fún ẹ̀ fàyínà òmùmátàtà àwọn ìjọ rẹ tó ń lọ báyìí láàyè bíi kú nàgbà àdìgbà wọn ní lè ṣe wọn ní lè ṣe ó ní fàyínà kọ̀dùbàdàwùtò bani israel wàkọ̀bá tuntun ó ní àwọn ọmọ israẹli ẹ ọlọ́run dán mi wò pẹ̀lú wọn ọ̀daràn làwọn èèyàn wọ̀nyẹn tó ó dájú lójú pé àwọn èèyàn ti tiẹ̀ náà wọn àdí kí òun fi sí o kọ̀rọ̀jà àti ìlà rọ̀bì alábìrin mo kà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ sọ fún ti àrọ̀bì ọlọ́run ní ilé ọlọ́run fásitì fàálà ọmọ sí i lákùnṣe ní fífi yẹ àwọn ọjọ́ mi àpapọ̀ àmì kọ́ńtán ó ní wọ́n bá mi yọ márùn-ún fún un bẹ́ẹ̀ kọ̀rọ̀jà àti ìlà mọ́ta sọ fún tó àpapọ̀ àmì kọ́ńtán ọlọ́run tó wá yọ márùn fún un bẹ́ẹ̀ àmúta falam azal arjẹ olóhùn yẹ ògbò lẹni tó ń padà lọ́sọ́dọ̀ ọlọ́run báyìí ní ẹ̀rọ bí tabaraka wa ta'ala wa báyìí ní Musa òun lọ́sọ́dọ̀ ọlọ́run òun pàṣọ́dọ̀ Musa òun lọ́sọ́dọ̀ ọlọ́run pàṣọ́dọ̀ Musa bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àríkẹ́lá ń yọ márùn márùn márùn kó níbi irun yẹn ẹ̀rí. hátà kọ́lá ya Muhammad innahunna khamsa salawat márùn tó kù yìí náà lójoojúmọ́ ẹ́ láti sixty so márùn ni ní ojúmọ́ ó ní likuli sọlá ti irun kọ̀ọ̀kan aṣọ́rọ́n fàtàlíkà kọ̀ọ̀tún náà sọlá àtà irun kọ̀ọ̀kan yóò dàbí mẹ́wàá irun kọ̀ọ̀kan ó dàbí mẹ́wàá tó ó ní ó ti ń túmọ̀ pé irun fifty náà ni oṣù padà gbà yẹn náà wọ́n máa ń hàmàdì àfàdásí ẹni tó bá gbèrò dáadáa lẹ́mìí sàlámì àmàlà tí ò wá rí ṣe kùtùbàláwò hasana wà pọ̀ dáadáa yẹn fún àyìnà àmìlà ha tó bá rí ṣe kùtùbàláwò àṣírọ́n wà pọ̀ mẹ́wàá fún ọmọ táwọn bẹ sẹ́yìí à ẹni tó bá gbèrò aburú sàlámì àmàlà lamtukta ṣẹyàn tí ò wá ṣe aburú yẹn wọn ní kàn kálẹ̀ fún àyìnà àmìlà ha tó bá ṣe kùtùbà sẹ́yìí àtàn pọ̀ aburú kálẹ̀ fún mo bá padà wá pàdé Musa fàkùbárù tó fún mo bá ṣàlàyé fún ọlọ́run ló fọ gbélé fún alẹ́gbọ́n Muhammadu ọ̀sálá ìpè márùn yẹn ti wà òkè márùn yẹn ẹyọ kan dúró nípò mẹ́wàá ẹ sọ̀rọ̀ kí ìtò gbà lára kọ̀kọ́ tó máa lọ bẹ́ẹ̀ onígbà tó wọn sọ fún Musa Musa bá tún ní ìrìjì fóun tó padà ẹ́ fàtàlùmọ́ tàfíìs fóun ọ̀gbẹ̀lẹ̀ fóun tó fúyẹ́ sí i àrùn sọ yìí pé kọjọrọ jáàsì ìlàrọ̀ bíi mo ti lọ mo ti lọ mo ti lọ lẹ́lẹ̀ wà lọ́sọ́dọ̀ ọlọ́run hàtà sàhìyá yìí tù mí kò omi ń sin báyà ojú gan gba èmi láti tún padà sọ́dọ̀ Ọlọ́run pé kò ní èkó hadisi yìí hadisi ogun ni kò là ń pè ní àdìsọ ìmìíràn hadisi tó sọ nípa ìrìn àjò tí anabu wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń rìn àárí sọ́dọ̀ alukur'an ọ̀nà méjì Ọlọ́run ti ń sọ nípa àwọn ìrìn àjò yìí tó máa sọ pé àdìsọ òun náà ni ìrìn àjò tó rìn lórí ilẹ̀ òun ni al-Isra wọ́n bá ní al-Mi'raj ìrìn àjò tó gún sánmà lọ òun ni al-Mi'raj tó al-Isra wal-Mi'raj èyí tó rìn lórí ilẹ̀ òun náà ni èyí rìn ẹ̀rí láti Masjidul Haram láti Makkah ila al-Masjidil lọ sí madi lọ sí Aqsa Jerusalem gẹ́gẹ́ bí ó ṣe wà nù Suratul Isra ṣùgbọ́n al-mi'raj òun náà ni tọ́lọ́run sọ̀nà sọ́tò najmi wà najmi idha hawa ma dalla sahibukum wà máa ghawa wà máa yantiqu 'anil hawa àwọn àyà yẹn lọ jẹ́ tó fi dórí àyà laqad ra'a min ayati rabbihil kubra eléyìí ni al-mi'raj ọlọ́run bá ti ṣọ́lá ó mú anábìrin àjò yìí sallallahu alaihi wasallam láti wá gba ìyẹn ó sì gba ìrun wákàtí márààrún wá wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tó dé ìdí orí ọlọ́run jọ́nì yìí jọ́nì overnight náà ni ó dé before àṣùbà subhanallah awuari tí ẹṣin yẹn sọtọ̀sì tí ó sá aeroplane tí a lọ dé òkè lọ́hùn kí ló ń gun sọ́mọ̀kí ní sọ́mọ̀kí di lọ́wọ́ kò kọjá ibi tí wọ́n àwọn náà ní ibi tí wọ́n á dé o aeroplane yẹn pẹ̀lú jọ́nì yẹn bó ṣe gùn tó wọ́n máa sọ yìí pé ó kéré ló two days ó lo kìnnìkan hours ó lo twenty two hours ó lo so ṣùgbọ́n jọ́nì tí anabiwa Muhammad sallam tó make láì dẹ̀ yìí ṣe yí pé ó wà nínú ibi tí ó kọ́va a sọ pé ẹ̀dùn wà nínú plane nísìnyí nínú plane kọ́va òun wà lórí ẹranko kan ní ẹranko ẹranko yẹn ń gbégun sánmà lọ subhanallah àwọn nǹkan náà wọn tún fi wọn sọ yìí pé jọ́ọ̀nì yẹn kì í ṣe jọ́ọ̀nì físíkà jọ́ọ̀nì ojú àlá ni o ṣùgbọ́n ẹ̀rọ ni torí pé nǹkan tó kéré ni even ní sọ́tòlì ìsra ó ṣòwò pé físíkà jọ́ọ̀nì ni tó tó lọ lóhun gangan àti Jibril alayhi salatu wa salam tó ló jẹ́ wípé ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ nǹkan tó wà established ní ìlú alukur'an nǹkan tó wà established pẹ̀lú súnà ni tọ́lọ́wọ́n bá àlìkẹ́lá ló pè é ran iṣẹ́ ó dẹ̀ fún ní ìbáadà àwọn ìbáadà ti tó fún àwọn wákàtí márùn tọ́lọ́wọ́n bá àlìkẹ́lá tó fún ọ̀nàgbọ́ àmọ́sọ̀ ọ̀sánlá àti gbogbo àmùsùlùmí jọ́sìn wa nìyẹn o manhamad afana ẹni tó parí hadith yẹn nìyẹn ẹni tó bá gbèrò dáadáa tó kí bó ti yẹ kó kí ẹ̀rí yóò fi gba mẹ́wàá tómi pé yorùkọ̀ ọ̀kan ó túmọ̀ ká máa gbalá dá mẹ́wàá ẹ̀ ọ̀tọ̀ ní ládàá pa kiri ń jàn máa ṣùgbọ́n yẹn tí ó dẹ̀ kí pẹ̀lú àníyàn tó dáa torí pé gbogbo ẹ̀ padà sọmọ sí fífì ọlọ́wọ́n bá lè fi ọlá yóò fi ran iṣẹ́ sí wa ní àkọ́kọ́ eléyìí pàtàkì wáhàyè tọ́lọ́run ṣe fún anábíwá Muhammad sọ̀rọ̀ sálà ó túmọ̀ sí pé èyí tá a sọ last week òun náà ni wáhàyè tó gbà ní gharu Hira so àwọn ọ̀nà tí wáhàyè ń gbà sọ̀kalẹ̀ fún ìgbà míì ọlọ́run arán jìbìrì lùsí jìbìrì làkùnrin wà yẹ ìgbà míì yóò mọ̀ sí ti gbọ́ directly akọ̀dọ̀ ọlọ́run eléyìí ń sìn wọn ni kan mú wá ni ìgbà tí wọ́n á dẹ̀ mú lọ nínú hadith míì wọ́n la ìgbáyà rẹ̀ wọ́n la ìgbáyà rẹ̀ wọ́n ṣe sọ́júrì fún nígbà tí wọ́n la ìgbáyà rẹ̀ kí ni wọ́n ṣe wọ́n fọ̀ ọ́ mọ́ kú wọ́n fọ̀ gbogbo àwọn ìmọ̀ owó láti bá tẹni kébi jẹ́ wọ́n kọ́ kúrò lẹ́nu rẹ̀ ẹ̀rí ìyẹn ní sọ́júrì tí wọ́n ṣe fún ọlọ́run bá àdìsí lọ́dún káwọn mọ̀láyíká wá ṣe nǹkan yẹn fún sọ̀rọ̀ lọ́sàn láti pèsè rẹ̀ fún iṣẹ́ tí ó jẹ́ lọ́jọ́ ọ̀la ló fi jẹ́ wípé wọ́n máa sọ wípé ẹni tó yẹ ká kọ́ṣe jùlọ láyé tá fẹ́ kọ́ṣe èèyàn ànábìwá Muhammad sọ̀rọ̀ sálà wàlúwàhìn kò sí ẹni náà lágbàáyé kò sí ẹni náà káfẹ́ kọ́ṣe ta ni ara fẹ́ kọ́ṣe ká kọ́ṣe muhammad sọ̀rọ̀sọ̀lá role model fún gbogbo mùsùlùmí in all affairs gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé wa tí family afẹ́ ní ni ó ní family so bọ́ọ̀lù ti ká bá family wa lò bọ́ọ̀lù ti bá family tiẹ̀ lò ṣiṣẹ́ ni òun náà ṣiṣẹ́ ó ṣe bísíǹsì ó ṣe igbá ó ṣàwò báwo ló ti ṣe ń gbà tó ń ṣiṣẹ́ pẹ̀lú kọ̀díjà lórí pọ́n padà fẹ́ra wọn àwọn tí ló sọ nípa iṣẹ́ ṣíṣe role model ni nípa ìmánì nípa ìjọsìn ìsìn ọlọ́run bá ṣe gbégbé sí ayé rọrùn role model oní àdébùwà Muhammad sallallahu alaihi wa sallam abẹ́lọ́n subhanahu wa ta'ala kó dàpọ̀ kó fún wa ní àgbọ́yé ìwọ̀nba tí a sọ yìí bó jẹ́ oṣù wa láǹfààní láyé sàlùfíà insha Allah adúrà sórí hadith yìí síwájú tó ń bá wa tẹ̀síwájú subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an ilaha illa anta. أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته